báàbù sọlá ìlà rọhìlà wàlìbàáyìr wàṣàjàr wàrọhàl orí ọ̀rọ̀ àsọlá ìlà rọhìlà fífi abo ràkúnmí ṣe gàgá ìrun wàlìbàáyìr. Fifi akọ Rakome ṣe gaga irun, wọ Shaja fifi gi se gaga iru, wọ Rahal fifi ile ịnyị Rakome se gaga iru. Ade five zero seven. A na n'ahụ mara, rọrọ di ya ọlọọhụwa n'ihu m, a nị n'agba iyi sọlọ ọlọọhụwa aleiwa sallam. أنه كان يعارض راحلته فيصلي إليها قلت أفرأيت إذا حبت الركاب قال كان يأخذ هذا الرحل فيعدله فيصلي إلى آخرته أو قال مؤخره وكان ابن عمر رضي الله عنه يفعله باب الصلاة إلى راحلة والبعير والشجر والرحل أوريورو fífi abo ràkúnmí àti akọ ràkúnmí àti igi àti nǹkan àjókòó ẹ̀yìn ràkúnmí ṣe gàgá ìrun. hadith five zero seven nínú tírà sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. àní ibùnà umar radiyallahu anihuma láti ọ̀dọ̀ ọmọ umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì. عن النبي صلى الله عليه وسلم lati ọ̀dọ̀ anabi anahu dájúdájú anabi o káànà yóò á rí dùrọ̀ ìlàtàhù ànábì máa dábù aborakumi rẹ̀ fàyùsọ́lì iléyà fi daga tí ìrun bá ka mọ́ orí ìrìn àjò tó sì wà lórí yálà abo ni o abo ràkúnmí ni o akọ ràkúnmí ni o yọ wà dábò ẹ síwájú rẹ̀ pàyùsọ́lì ìlẹ́yà yóò wá kírun sí ibẹ̀ yóò fi ràkúnmí yẹn ṣe gàgá ìrun. kúlìtù ẹni tó gba àdéhìsì wá láti ọ̀dọ̀ ọmọ ọmọ ọ̀rọ̀ ó ní àfàrọ̀ kí ló rí sí i ìdá habati rikaabu tí ràkúnmí ìbá ń dalẹ̀ rú sàn pé ẹranko ni tóun bá ń ṣe ràpàràpà bóyá fẹ́ kúrò bẹ́ẹ̀ ni o whatever kí ni ànábì ó ṣe abdullahi muhammadu ní kọ́ọ̀lù káànà ya'khudhu hadha rahal.

yóò fi ṣe gàgá ìrun. na ibn umar radiyallahu anhu yafaluhu ọmọ umaru náà a máa ṣe bẹ́ẹ̀ tí ọba fẹ́ kírun ó lè kọ́kọ́ fi ràkúnmí síwájú tí ràkúnmí yẹn bàbá gbára dúró yọkàn mú kínní ìtẹ́dìí wọ́n máa wọ́n máa kàn án bí ilé báyìí yọ kàn sọ̀kalẹ̀ ó bí àga bí àga ni kíní yẹn rí ṣùgbọ́n wọ́n máa ń gbé sí ẹ̀yìn ràkúnmí so yọ sọ kalẹ̀, yọ náà ro kíní yẹn síwájú yọ wàá kírun ní ẹ̀yìn rẹ̀ tíyẹn ń sọ wípé. ká dí gàgà nígbàkigbà tá a bá fẹ́ kírun kì ṣe nǹkan tó fojú bíntín wò. báàbù sọ̀lá ìlà sẹ̀rìr orí ọ̀rọ̀ fífi ibùsùn ṣe gàgá ìrun hadith five zero eight ani aisha radiyallahu anha. قال أعدلتمونا بالكلب والحمار لقد رأيتني مرتجعا على السرير فيجيء النبي صلى الله عليه وسلم فيتوسط السرير فيصلي فأكره أن أسنحه فأنصل من قبل رجلي من قبل رجلي السرير حتى ànsálà mi ń lè ha fi. báàbù sọlá ilà sẹ̀rẹ̀ fífi ibùsùn ṣe gàgá ìrun. hadith five zero eight nínú tírà sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè àní àìsà láti ọ̀dọ̀ àìsà kí Allah yọ́nú sí i kọ́ọ̀láti ó sọ pé àdàdìtùmúnà bìlìkálìbì wọlé himari ẹ̀yin ẹ fi àwọn akẹgbẹ́ ajá àti kẹtẹkẹtẹ ẹ̀yin wọ̀nyí ẹ fi wá gba sí ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́. àdàlìtòmúnà bẹ̀lìkálíbí wàlìhìmà ẹ̀yin yìí ẹ fi wá dọ́gba ẹ fi wá kẹ́gbẹ́ ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ làkọ́dírọ̀ haitu ní sẹ́rí dájúdájú èmi a máa ríra mi báyìí mòdìtọ́jí àtàánà lásán rírì tí màá wà lórí ibùsùn tí màá sùn sínú yàrá làkọ́dírọ̀ haitu ní mo tọ́jí àtàn alásẹ̀rì èmi a máa ríra mi lẹ́ni tó dùbúlẹ̀ sórí ibùsùn fàyẹ̀jì ìnàbíyì sallallahu alaihi wasallam ànábì sì máa wá sínú yàrá fàyàtàwá sàtúnṣẹ̀rì ó sì máa gbé ó máa dúró sí àárín ibùsùn náà ṣàpẹ́ bẹ́ẹ̀dì máa yóò wà dúró sí bíi àárín méjì rẹ̀ fayusọ́lì yóò sì máa kírun. fàákìráhù áníhùsáníhàhù nígbà tí n bá wá rà níbi tó ń kírun nínú yàrá tèmi wà lórí ibùsùn ẹ̀mí mi ò wá kọ kí n dábù síwájú rẹ̀. ẹ̀mí mi ọkọ̀ kí n dáàbò síwájú ẹ̀. fàǹsálùmínkíbálì rìjìláyì àṣẹrì rẹ̀ màá wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀kalẹ̀ màá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ gba ibi tí mo kọ ẹsẹ̀ méjèèjì sí lórí ibùsùn màá wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀kalẹ̀ láti kúrò ní orí ibùsùn náà. ata ansala mílẹ̀ hafi bí màá ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nì tí màá fi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde kù ní abẹ aṣọ mi. ohun tí ó fẹ́ sọ fún wa ni pé tí ànábì bá fẹ́ kírun nínú ilé tí Aisha ti sùn sórí ibùsùn kò ní jí Aisha kọ́ wa sọ pé èmi fẹ́ kírun o tí wọ́n bá nírun kí lọ bọ́ sí àyè mi o rárá obìnrin kò dí ìran ọkọ ẹ̀ lọ́wọ́ nínú ilé ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó sùn ṣe mọ̀ pé kò ní wọ jẹ̀lìbáàbù sùn yóò sì sí orí lẹ́sùn ni ìyẹn náà tún túmọ̀ sí pé eh, kọ̀ǹdíṣàn tíyàwó rẹ̀ wà nulẹ̀ kò dí òrùn rẹ̀ lọ́wọ́ bó tilẹ̀ ga sí pé kì í ṣe pé yọ wà ní ìhòòhò tó ń bolo o yọ sádà sọ̀bùra gẹ́gẹ́ bí àṣírí tó sọ pé òun wà ní abẹ́ aṣọ ìbora òun nìkan máa ń fìl pé kó mọ́ di ànábì lọ́wọ́ ní ọ̀wà dọ́gbọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀kalẹ̀. So láti ibi tó na ẹsẹ̀ sí. eléyìí ló mú kí Imam Bukhari sọ pé a lè fi bẹ́ẹ̀dì nínú yàrá tí bẹ́ẹ̀dì bá bọ́ sí sáìdì kíbúlà ni o. a lè fi ṣe ìdígàgá wa ní orí ìrun. báàbù yarudu li musalli man marra bayna yadayhi orí ọ̀rọ̀ olùkírun ó máa dá ẹni tí ó bá kọjá níwájú rẹ̀ padà olùkírun ó máa tí ó fi nǹkan dí ni wọ́n ń sọ o. kì í ṣèwọ tó ń kírun tí ó di gàgà wájú rẹ o ní ìsìn ẹnìkan ní kírun kò di gàgà pèlè ní lọ yìí ṣé yáà di lọ bí ó lọ ni. olùkírun tí ọba bá ti di gàgà ìyẹn mélòó ló fẹ́ di lọ́wọ́ nínú àwọn èrò tó fẹ́ mẹ́ kọjá ṣùgbọ́n wọ́n tó di gàgà irun rẹ láàrin ìwà àti gàgà irun rẹ. ẹni tó bá gbàbẹ̀ kọjá wọ́n fẹ́ kó dá a padà wọ́n fẹ́ kó dọ́ nítàn padà. wàrọ́dà ibùnà Umar radiyallahu anihuma fi tashahud wa fil Kaaba wa qala illa an tuqatilahu faqatilu ورد ابن عمر رضي الله عنه ọmọ umar kí aláwọ̀ nụsọ sáà méjèèjì ọ̀rọ̀ dá fi tashahud Ọ dá padà lórí àtàṣáhùd nínú kaaba ọmọ ọmọrùn kírun lọwọ ó ti kírun ẹ̀ dé orí àtàṣáhùd ẹnìkan wá gba wájú ẹ̀ kọjá láàrin wọn àti gàgà ó wá dá padà. sọ pé ènìyàn àbà bọ́ bá kọ̀ láti padà ilá àǹtukọ̀ tìlàhù tọ́ba kọ̀ láti padà lẹ́rọ̀ àfi kí o sọ ọ́ dìjà fún fakọ́tìlù sọ ọ́ dìjà fún Tọ́bá lọ́wọ́n fẹ́ padà lẹ́rọ̀ tẹ́ kọ́ padà ní èlé ìwà ìlẹ́kọ̀ọ́ òun ni kó máa gbáwájú olùkírun tó dí gàgà ara rẹ̀. nítorí kọ́ ọ má bàa gbáwájú ẹ̀ kọjá tóòtù wá ríbò mí gbà àyàfi àárín òun àti jàgá ìwà ìlẹ́kọ̀ọ́ ni. Hadis five zero nine five zero nine ani abi sọ́ọ̀lì asaman kọ́ọ̀lì. رأيت أبا سعيد الخدري رضي الله عنه في يوم جمعة يصلي إلى شيء يستره من الناس فأراد شاب من بني أبي معاذ أن يجتاز بين يديه فدفع أبو سعيد في صدره فنظر الشاب فلم يجد مسادا إلا بين يديه فعاد ليجتاز فدفعه أبو سعيد ashadda min al-ula fanala min abi sa'id thumma dakhala ala marwan fashaka ilayhi ma laqiya من أبي سعيد ودخل أبو سعيد خلفه على مروان فقال ما لك ولابن أخيك يا أبا سعيد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان At this 509 nínú tíra sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní abi sọ́ọ̀lì asamani láti ọ̀dọ̀ abu sọ́ọ̀lì baba sọ́ọ̀lì samani kọ́ọ̀l ó sọ pé ra'aytu àbá sàyídì al-Kudiri mo rí baba sàyídì Kudiri fi yawmi juma fi yawmi juma. ní ọjọ́ júmọ́à kan bàbá sọ́ọ̀lì ọ sọ pé mo rí bàbá Saheed Kúdírì ní ọjọ́ jímọ̀ kan ìsọ́lì ìlàṣẹ́yìn ó ń kírun sí kinní kan yẹ́sùrù humina nas nǹkan tí ó dí gàgà rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yẹn ni pé ó fi nǹkan dí gàgà ìrun rẹ̀ fàárọ̀dà ṣáàbùmíńbà ní àbí muhait ọ̀dọ́ kan nínú àwọn ọmọ bàbá muhait òun wá gbèrò anyegitaza láti gba wájú ẹ̀ kọjá bẹ́ẹ̀ náà yàtọ̀ yìí láti gba wájú iwájú Abu Said kọjá láàrin Abu Said àti nǹkan tó fi dígàgá irun rẹ̀ fàdàfáàhù Abu Said fi sọdírí yìí Abu Said wa fi ọwọ́ tì í láyà padà pé padà ó fọwọ́ ó fi dá a padà bàbá Said sì fi igbá àyà rẹ̀ taari rẹ̀ padà. ok fanazara shaabun falam yajid masaga illa bẹ́ẹ̀ na yàdẹ́ yìí ọ̀dọ́ náà wò ó wo àyíká kò wá rí ọ̀nà kan tó lè gbà kọjá àyàfi wájú Abu Said kò rí ọ̀nà tó lè gbà kọjá àfi iwájú Abu Said fàáda lọ́ba tún padà lè yẹ gitaaza láti gbawájú Abu Said kọjá fàdàfáàhù Abu Said aṣáda mínàlẹ́wùlà. Abu Said bá taari ẹ padà ní ọ̀nà tó le ju tàkọ́kọ́ lọ ó tì ń tìkú tìnú. fanala mi ni Abi Saidi bó ṣe bẹ̀rẹ̀ sí ni wọ́n máa bú Abu Saidi nu pé irú bàbá àgbàlagbà wo lélẹ́yìn nìsín tí wọ́n ń taari òun dànù. fún mọ̀dákàlà alamariwa ọkùnrin tí wọ́n taari dànù lọ́ba lọ́ba mariwan fàṣàkà ilé himalakiya min abi sa'id lọ́ba complain ọba rojọ́ ohun tó rí lọ́dọ̀ baba sa'idi kò pẹ́ sígbà tó rojọ́ tán wàdàkọ̀lá abu sa'id kọlfà ala mariwan abu sa'id náà bá wọlé tẹ̀lé lẹ́yìn fakọ́l mariwan wa ni máa wàlí bin akíkà. bàbá Sahidi: kí ló ṣẹlẹ̀ síwọ àti ọmọ arákùnrin rẹ bí ọmọ ni ọkùnrin yẹn jẹ́ sí Abu Sahidi: ìyá bàbá Saidi bàbá Saidi kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àti ọmọ arákùnrin rẹ Abu Sahidi: kò wulẹ̀ rojọ́ pé ó fẹ́ mi kọjá nígbà àkọ́kọ́. mo ti dànù wọ́n tún wá padà lẹ́ẹ̀kejì mo tún wá ti sí yùn ọkàn sọ pé sami tu nabiyya sallallahu alayhi wa sallam yakun èmi gbọ́ tànàbí sọ pé idha salla ahadukum ila shay'in yasturuhu minan nígbà tẹ́nìkan nù yín tó ń kírun tó sì fi kinní kan dí gàgà ara rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn fa kẹ́nìkan wá gbèrò láti gba owó ọwájú ẹ̀ kọjá fálíyẹ̀dì fáhàhù kò dì lọ́wọ́. kọ́ta rí ẹ padà fàyìní àbà tọ́bákọ̀ fàlíyùkọ̀ tìlù kọ́ba àjà fàyínàmá huwa ṣaitan nítorí pé ẹni tó ju ọ̀sán náà fún tá a tún wá sọ fún pé ìbíbà yìí è sọ̀nà tó tún wá takú pé bẹ́ẹ̀ lòun ó tọ̀ tí ọ̀bà jólè kò lè jẹ́yàn gidi tọ́ba ti wá jẹ́ pé ti ìrun ni orúkọ tánà bí ìpẹ́rú ẹni bẹ́ẹ̀ ni ṣàìtọ́ọ̀nù.